sinmi ẹ̀yin náà mò ń bá wí ẹni ayé ń fẹ́ tí ọ̀làrùn kan lára tó jẹ́ pé lápá bí ìwọ wọn ń pè lápá ọ̀hún ìwọ wọn ń pè níwájú lẹ́yìn ariwo tiẹ̀ náà ní tantantan kò láyé fi ọ ni èmi ò jiyàn páyé òfin ọ àmọ́ gbogbo bó bá ṣe ń sáré síbi tó bá ṣe ń sáré sọ̀hún máa wáyé fún sinmi rántí pé mo lè fò yín mo lè fò ọ̀hún ní mọ́mọ́ olóńgì ní kónú epo gbóná àti bọ́wọ́ ayé tá a wà yìí ọmọ ní jùkú abáyé ẹ̀gbẹ́ ni bó bá ti darí ara tán ayé àfi ilẹ̀ òsì mi lágbo agbó odò kó rí mi lóde òde òpé nígbà tó wà lálàáfíà ara ni bí wáyé ò bá rí ọkùnrin ó pọ̀ ẹlòmíì àdúgbò bá rí mi wọn ò lè ṣe nígbà wọ́n rí ọ ní o bó o bá fúnra rẹ̀ ń ṣe mi tó o fi kòókòó jàǹjàǹ tó o fi wó gbálé bí wọn ò bá rí ọmọ ó pọ̀ ẹlòmíì torí ẹni ayé ń rí báyìí òun láyé ń pè ìwọ fúnra rẹ̀ ni kò fúnra rẹ̀ sí mi mọ̀jà rẹ̀ ó béèrè sí ní tipá.